kábíyèsí ọba aláyélọ́wà wo kú oríire o ẹ̀bùn àfihàn àbá adé apẹ́ lórí bàtà apẹ́ lọ́sẹ̀ o ògbà rẹ̀ á tùlù àkúrẹ́ lára àṣẹ.